الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم عباد الله فإن أصدق فإن أصدق الكتاب كتاب الله وخير الهدي هدى النبي صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته حمد بأبيك أبي حمد بأبي تفسير وقده سورة النور سورة البركة sura yake hakuna tarbiya ya e islam sura kidia mi selective sura kidupe tenedua kamo ya ukamo mangukulu selective sura kidupe kone ki kamo almajiri yake wakosya karatu kuma madini kuma mojoma kuma amal kuma ajo kwa amune odi oh, sura kadehu kidai sura kidupe lima doke atogo ngamune musulmi yake nema imamu murshid imamu ni olamu imamu ya ne murshid imamu yake imamu adamu ne tona doji imamu lena ni selective sura kiji qur'an ke do pa ki imamu lati iyanga mo ne kuma mo man ke dio katara to سورة ليلي سورة سيدنا عمر ابن الخطاب رضي الله عنه يانا ما دو يوبو يا نبي محمد ما تفكوكلي كامو مامي أمو مامي تاكما لتيوكو ما سورة كدايما تيما ألوهنو إيمو بتفسيره سورة إيسا إيسا سورة وغلق دفكونا هما àmì sọ́rọ̀ ọ̀gẹ́lẹ́gì yìí kùránì ó kàún dẹ̀ ẹ̀kẹ́jì wọn sọ́rọ̀tò àhàjá sọ́rọ̀tò àbínà ojúrọ́t sọ́rọ̀tò ojúrọ́t ìdúpọ̀ káàmùnà kí o màkú ìmọ́tọ́ gbógútọ́ yóò gíyò àmì sọ́rọ̀ méjì kìlẹ̀ ìbílẹ̀ sọ́rọ̀ sọ́rọ̀tò àbínà kọ́rìsọ́ ní aláhùn kọ́ọ̀lá lẹ́tẹ̀ẹ́sì sọ́rọ̀tò mùjádálà ìwọ́n ti súra páká gẹ̀lúkọ ẹ̀ kámàlì máa yẹrẹ kí máa wọ́n fún màgẹ̀. súratul munafikun ìfi súra páká súratul talak súratu eh, abinna yake kó takawi talak amado súratu tahrim ya yọ nabi lima tó harrimu ma a hallallahu laka ó nà omi agbo àkókò dókè akọ́sẹ̀ tafsiri ma kuma rotu rotu ma bogi ma dogwata ma bogi ma nse demi bakara danna ne tenga boka lim ya koche ya gbolo ka bo bani israila ya bani israila اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم عن العالمين بس يمدوا فوق فللتكم عن العالمين وإذ قلتم يا موسى إنا لن نصبر على طعام واحد أه؟ fọ́dọ̀ lẹ́nà rọ̀bọ́kà àmì selective sora kìdẹ́ tòdó ẹni dókìtì máa lẹ̀mí akọ̀là ńàmùnì ẹni dókìtì anàmùnì ìyàmì sora kìdẹ́ mọ́ yàdọ̀là pé òun kì adókọ́lá wọn là yà wọn tó kàmùnà ọ̀là yàdókọ̀ ńàmà nọ́yà ìnàmì selective sora kìdúkọ̀ máa kọ́ kí ẹ máa òun máa dọ́gbọ́tà certificate òun jálè ẹ lò screen ẹ̀mí sọ́ra ọmọ bẹ̀bẹ̀ mẹ́ ìyàmí sọ́ra alẹ́ sọ́ra tó ní sáà dọ́mọ́ at least àpéjọ́ òdòdó gbogbo wáyà 50 ẹ̀má ṣòkò ọmọ ẹdú ìṣọ́ra tó ní sáà ní àpéjọ́ òdòdó wáyà 50 ọ gbogbo wáyà 40 ẹ̀wọ̀ mama sọ́ra tó tahrim sọ́ra tó talak sọ́ra tó ahazab musamman ẹjọ́ òdòdó gbogbo wà nú méjì sọ́ra tó then suratu eh, mujadala alikuwa mbogene tu tu kwa kona kio mwa taki ngalo loya ene du ya gana gana gana ko ngalo loya papa da udago enelema iyamo katiko che taki ilo loya lórí ìwé ẹtì má lẹ̀mí ẹtì ẹ̀wọ̀n tó ìtàbí òjá máa ya ẹta yoda bala mangi de sura gi du kwa na huma de topic e biti kan a oye un de on ti dama a sharia ki domo oye ne doki ki ro yono bile ki fi zina ki o de ki islamu do wayane ichi ojoji ngo de ka ke ri me do wayane na gane ko sharia lule ule sharia oyi ile ụgbọ ebo isoji oji ha ka akere ma isoji oji ha ka akere ime adịngwu omume egmene gị nnekwe ya nkere me alkisere ya kọle ụgbọ ịbọ isoji oji ṅụọ lebo kàákèrè mẹ́mà ń lebe àákèrè àwọn alẹ́bọ́yé àbẹ̀kálẹ̀ ndị ṣẹ̀rí àdúwá ẹ̀ndẹ́kẹ̀ ní ìmáni èé ṣẹ̀rí àwọn sheria akpakele gbege nukwato le de because o nati na akele ura ile ise ŋoju ọdọ ẹdọ mọ to dẹwù ike yi ẹgbẹ ma na akele ní imu dẹwù imu da imu nbika na akele yi ŋọ nẹŋọ múnagi nukwayo ta nkele le ta gbẹ̀mí lẹ dẹ aluwayo wáyé wọn ti sheria sheria kì á wà yà wà ŋgbẹ kọlọ lọhù kọlọ rọsùlù lọ ilọ yọ ẹsẹ kuma di sheria wọn ma bẹ kí ṣe anabi na akele abege na akele ọjọ́ mdá kan anabi ẹni wọ wọ́jẹ̀ dẹ́ka bọ́ọ̀lẹ́n fahada ẹ̀sọ̀jẹ̀ bọ́ọ̀lẹ́n fahada máàlì ọjọ́ líwẹ̀ anabi tánẹ̀tánẹ̀ kọ́ ọjọ́ lẹ́n dọ́ọ̀lẹ́n ẹnẹ̀ láti òkú àti ìlàlẹ̀ jújùjú ìlà ọ̀gẹ́lẹ̀ màdá níbi rọmọ yìí ẹnẹ̀ láta mọ́tẹ́ta yóò yí tá ṣẹun bíbí abíwá agbọ́làmọ́ abíwá dùchẹ̀kù ìlà ọ̀gẹ́lẹ̀ màdá níbi náà ọjọ́ kàyí wọn ti gbọ́lẹ́ àlékùmọ̀ dọ́mọ̀ níbi ọ̀la ọ̀mọ́ ẹnẹ kì í náà kele táṣàlámìrì wọn ilẹ̀ àlèkì mọ́mdà ní sẹ̀ríà ni inú sẹ̀ríà kì gáàdì ẹ kì sọ́dà sẹ̀ríà lẹ́yìn ẹ lè bọ́ tákẹ́sẹ̀ òun kẹ́sẹ̀ ni ẹnẹ kì máa ní sẹ̀ríà náà ti gbọ́lẹ́ àlékùmọ̀ dọ́mọ̀ níbi ọ̀la ọ̀mọ́ lẹ̀ wọ́wọ́ jẹ̀dẹ́ kà bọ́ọ̀lẹ́ ọjọ́ lẹ́yìn ẹ̀sẹ̀ ní saki ya shirya mi shari'a dawen to a ti ka kene duki chapa kwa kima ko che ngoi duki shari'a wala kalola kisal ki shari'a duale ngongale bone ba ngugwe ni le biane tugugwa himule to dan kali yo la muyana ki manen ishahimu ana imani shari'a ni anibi ki shari'a ma wa utan taki ke ko le botan ma did dolale mo la hmm so yoki mane rejo donwa magi sheria ke wangwa oyene ki yunu buleli sona kele abi sheria ka kuma lebo sheria ka ke dakiri eche komon e dakiri eche oni edu cheku chenka ono kele kunu buleli majale bolama ya yasi zina bolama eoli yo chagada ọgbọ́n kẹlẹ́ tọ́gbọ́n obìnrin dábọ́gọ́ kíkù ríyì àtẹ́rì ríyì ayé ṣẹ̀rí àwọ̀ àlọ́ ẹ̀dẹ́ ẹ̀lík màtí zìnà tán ṣàǹkìṣẹ́ náà pọ̀pọ̀ àwọn ẹ̀ṣẹ́ ẹ̀ngọ́ ọ̀nà mẹ́ta limọ́lẹ̀ ẹ̀kúnmẹ́ ọjọ́ mẹ́lẹ̀ta ẹ̀gbẹ́lẹ̀ ṣẹ̀rí àjẹkù ẹ̀ṣẹ́ alùkàkù rí bóyí màtí zìnà ṣẹ̀rí àṣùkọ́lọ́ gbé ṣe àǹkèrè ẹ̀nu sọ́ni mú dà ń kèlí ẹnikẹ́ dùn tó màtí ìfòtó ibà ẹ́ si etsɔ kɔmputa mane akti gi de ɔ kɔmputa ŋu le mane do fɔ yeyin alo ena kagogo to ŋene de sariya kɔ eki sariya kɔ lɛ yana provalo yana dukia tsiki yana provalo gbɔdɔn tsi de kɛ lebe sariya lɛ o ti la tsika eki sariya kama eki de o ne ki o ne mɛ o ne o kpɔkpali ki yɔ ɛlɛ kali taki eka kɛ ne ki de uliki ati zina taki aprofu yo awokatele celeguro ma feke celeguro tan togolade ole aye ki wa bajo e ka lo to jiun amaya me e lu ki karatu yin ni dojiun ani ki aya me la lene walillahi alhamdu walladhina yarmunakum mm. so màá nà mẹ́ẹ̀lá lé ọ̀ kuma ŋa da mɛ nɔ kpɔkpɔ mama ma o ma ko ye mi yɔrɔ e ko bini a ma mɔnɔ bɛlɛ kɔnɛ kɛlɛ kuma ja ti zina yɔ ca tak ma ka ki sari a jie ka ki e ma zina si a yɔ ye im dɔ ye ɔnɛ ɔnɛ ya ɔ ya mo kpɔnɛ kɛlɛ ɔ gɛlɛ ha iya ne ke yɔ ne mayu kuma jɔ ɛlɛnu. E abọ́nkọ́ yà ń anya yọkọ yọ́la ló òun kété àkà ìyádàjẹ́ ọgbọ́yọ́ ìṣẹ̀rẹ́ àyẹ́ ọjọ́ iye àhálùdé òun pàtẹ̀lí pápá yẹn dọ̀jọ́ yìí kọ́nẹ́kẹ̀lẹ́ ní kí ní alọ́ náà lókè ní kí tọ̀ hẹ́ ọ̀hún ya ọ̀nà ọ̀jẹ̀jẹ̀ kọ̀gọ́dọ̀ ẹ̀gbọ́n sánẹ̀ òlé wọn lè yí yí tá ọ̀dọ̀gẹ̀lẹ́gbẹ̀ bùjọ ọgọ́ yìí ọ̀rọ̀ ọ̀yẹ̀ yóò ẹ̀ na bútabú ńlọ́yà bútabú ìwọ́n ṣe tu tu tu kòlò ẹ̀tàrò fẹ́lẹ̀ tó tó tó tó tó pótàrò eyéyú ẹ̀hùn kẹrí ka ọ̀dàdójì ẹ̀ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ rúbọ mẹ́ ẹ̀ẹ́sàmọ́lá mẹ́jọ ẹ̀lẹ́ni do ẹ̀fẹ́ dọ̀dúrí ayọ́lẹ̀ ẹlọ́run eh? yà yẹ ẹkọ yẹ ẹkọ ìkpokpo ìkpokpo kẹ́mẹ́ ò yẹ ẹkọ yà kalu ọ ẹkọ yà lẹ amúnukú ẹkpa kpó pàmò àná ẹ do tẹnumate nínú mẹdọmọ ẹkì yà kalu ihe <laughs> elangu sesori elangu sesori bakungbo ka ekpo tụrụ anya nọ yo mune baka e ya ka o ẹkọ ya agwụ ma ka ẹsẹ e long story story lẹki ma na ịsọ ma rice nke ma wa mẹta dùgbà na kẹka wa ni. ẹkọ e mẹ long story. Hmm. so way out ilẹ̀ ńlá ya kìdẹ́ wa dẹ̀. oye lẹ́ngọjọ́ kàmá ya mẹ́lúgìdẹ́ wa mm. tódà balẹ̀ abdullahi bunu abbas dábàlá kí wéyìn sahihi bukhari hadith 4747 hadith 4747 abdullahi bunu abbas on a report hadith kìdẹ́ rẹ̀ yẹ́ni sahabi annabi ma dodo ke hilal ibn umayya hilalu ibn umayya òun kìdẹ́ ìyàkíùzọ ya ń gbọ́ ní tí ọjọ́ ìyàkíùzọ ya ń zina pọ̀ nẹ́kẹ̀lẹ́ mọ́dúdú kí sharik ibn samha abá dúdú yìí ọ̀làlẹ́bí ànáwọ́ gbà níbi akọlọ̀lọ́hùn aléhi wasallam dáàmà ọ̀dàkì àdọ́gbáwá ìtì àkẹ́ni dúkìá ọ̀yà mú kọ́ nẹ́kẹ̀lẹ́ mọ́ ní dúkìá nẹ́kẹ̀lẹ́ ìyàkíùzọ ní ìyàkíùzọ náà ṣe ẹ̀mí ìṣẹ̀dá kọ́ ẹnẹ yà ní ìṣẹ̀dá òun pétélì ẹ̀wọ̀n ìkì ìṣẹ̀dá ń pópó ọ̀lànà gbàgbàgbàgbàgbà ìtẹ́nìkì àṣẹ ọdún tẹ́lẹ̀ àmì sàábì dẹ́ mátẹ́ni ṣe ọdún lòdì ànẹ́bì ní ọdẹ kì tẹ́ ẹ̀ṣẹ̀ nìkì lónú bẹ̀lẹ̀ yà ṣe é sọ ìhùn lídẹ̀ ìdọ̀là ìwọ́ gbà ànẹ́bì yẹni albayyinatu awil hadun fi anibi ẹni máa mi ṣẹ̀dá mẹ́ta kó mọ́ lọ lákẹ́mùkọ́ ẹ̀mọ́ adábalẹ̀ mi hádì tàlẹ̀ ọgbọ̀n mẹ́lẹ̀ lójí ẹ̀ tàlẹ̀ ọgbọ̀n mẹ́lẹ̀ wọlé atakọ̀bẹ́lò ń ubi tàlẹ̀ ọgbọ̀n samani na jẹ̀lẹ́dẹ́tàn wọlé atakọ̀bẹ́lò lọ́hùn ṣahádẹ́tàn abadan wọ́n wùlá ìka ìndẹ̀láyè homil àmọ́ mẹ́ta igbó àbáyé ìtàlẹ̀ mẹ́lẹ̀ ẹni ẹ̀hùn bíi ìtàlẹ̀ ọgbọ̀n mẹ́lẹ̀lẹ́ ni ní àwọn ti gbọ́jọ́ òbílẹ̀ máa ń bá agbèsẹ́ dẹ lórí ṣokọ́lù yá nìyí tí ṣẹ́dá mẹ́lẹ̀ anábì ẹ̀hùn àdọ́jọ́ yẹ ni ẹ̀rọ sọlọ́lọ́ ìzà rọ ẹ̀hẹ́dúnà àlàmùrọ̀ àti ìrọ́jùlán yẹn tẹ́lẹ̀kọ̀ yàtẹ́mísùn bẹ́yìí yẹn náà ó wọnú ṣọjọ́ ó nà fi ọgá kàtó kàlí ọgá kìtìpá kàkínú yọ yàhùn obìnrin hmm? olílẹ̀ ìwọ́pọ̀ tẹ́ra nì kí wọ́pọ̀ ta tẹ́nà mí ìṣẹ́ dáa éka kì àwọn dàbí wọ́n kọ́kẹ́lá níbi wọ́n dùnú albẹ́yẹ nẹ́tú wọ ilẹ̀ hadùn fi zọ̀ríkà máa mi ìṣẹ́ dẹ̀ kọ́ ayé má dábàlẹ̀ ń hadi dójú ẹ̀ punishment dójú ẹ̀ hilal ìmọ̀mọ̀dá yẹ́ni wọ́n bá àtàkà bí wọ́n bọ́ gọ́pọ̀ dókì pé iṣẹ́ kwánẹ̀kì bai gaskiya kai waju ce gaskiya inni la sadiqun o mi ba ene gaskiya wuce umma su kuni sheda doga ne ba uni sheda o yu a shene sheda mi to di sheda mi ba ba tẹ̀lé una de yumi do ba una do la wo gba we ki ati oni so yoku ma ti e do mi ni ba wala yunzilanna wala yunzilanna allah ma yubri'u zari min al-hadd kede ba ko yo ba ya nya ce ko ẹn kì í àmì punishment ìrọ̀gù bùnmi oyè tẹ pàkó ṣédé kọjọ kí mo rọ̀gù. ọgọlẹ kí anaka ẹ fanazala jibrilu malaka jibrilu mu kodo akẹrẹ bá níbi sallallahu alayhi wa sallam wa anzala alayhi yàmá yàgídé rọ̀gù wa ni والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين الله أكبر أنا يا كده الله يني والذين يرمون أزواجهم بك ما وامو يا ما قونا كلا بط يرمون بك الرؤي أزواجهم يا مو يا ما ولم ي... كما في زناتي أو ما مو ما قونا كلا ما مولا لدوده ولم يكن لهم شهداء ما مدانا من شهدا دون إلا أنفسهم شهدا ما كي تكما دجدا وابو تابو يبا macha malene ne dungo domogen kando duma deju dew ki dey kuma le tege yene dulu mamu daro ne kale mu ba mala lo ete na lo na kile ki lo na maje cheni ya imu e bula lu windo mundo umedo windo mu umedo agba mungane unu geun ila e lu windo ile kerale duhu man na shada duk wani shaki yayin na bayin illa anfusuhum sai dai ba ka ma malafe take to giwe an iko yo dudu nga bole de on na ko bela ma yo do ba kan yo to de to ise de ma da ba on ni ma fa shahadatu ahadihim ise de ma ko tise da mele ma kene ki ma to ye ni edo an ase karatun le gudun to ye ne ki mdun kete waluma fa alkodan wa me kan malami mufassirun kuma duwa me nihi eni kisi alkali ya ma bakpa ige gbakamu na aroye masalasi mola ya doye masalasi ẹ̀ràn agbó kìí ṣe ẹ̀ràn yìí má tó lè rí mọ́sálásí ẹ̀ràn agbó lẹ́yà àdágò ngbòtúgbò yìí má tó lè ngbè mọ́ mamduwo ugu rawdo rawdo alengbe mumberi rasulillahi sallallahu alaihi wasallam omole maadu dago iyamdi makka mamduwo hijri ismail abeki rukunil yamani owe meji le omo maadu dago ngani kisi chief george ya mabaka george yóò máa bàpà george yìí kà ní ekí gọ́ọ̀mẹ̀ntì àpúròfò ń wá bìlábìlá ìní ekí gọ́ọ̀mẹ̀ntì àpúròfò ń wá bìlábìlábìlá àmì george yóò wà dá boko kàrí àmì george bìlábìlábìlá but alhamdulilah mọ̀múdà ṣẹ̀ṣọ̀ kàtó lẹ́gbọ́ akẹ́ ní jùlọ àmì george yìí kí gọ́ọ̀mẹ̀ntì àpúròfò ń wà ọ̀bìlábìlá ti george yìí dẹ́bìlábìlá inú ọ̀dà kò mà ní ẹ̀dùn àpúròfò máa ọ̀dà dẹ́bìlábìlá. tó dọ́dà tí adijọ́ yìí si ìlẹ́kẹ́ sí káfíríkà àpúròfò tàbí wàgbọ́mọ̀ but máa kí yọ yìí àbàpàdé ìṣẹ́numọ̀ àlègbàkẹ́ ní jùlọ yọ́ọ̀jì tó mẹ́jọ yìí àbàpàdé kì ní yọ́ọ̀jì gẹ̀kíà ọkà tó ń kẹlẹ̀ wá lẹ́kẹ̀ ní jùlọ nígbà tí a yẹ kó kí nígbà àwọ̀ àpọ̀họ́ ọgbọ́ mi gbọ̀tẹ́ kí nígbà tó lùgbà especially yemen sudan àbẹ̀kí misra máa tẹnu máa lè wá lókè léjúdo òun máa yẹ̀wù máa yá àjọ tó máa bá dání yá tó máa tẹ̀wé yìí dèmí. tó dùn sólè pékè bá máa kọ́ sẹ́yọ̀yàn olùta fíkìú máa tẹ́lẹ̀ wá lẹ́tẹ̀ léjúdo. mẹ́nyẹn ní kì í ṣe chief judge kọ́nẹ̀kẹ̀lẹ̀ wàrà náà gbáhùn yìí chief judge mọ́nẹ̀kẹ̀lẹ̀ tó dágó oji mumbari la munaki anane tiro onga enka ya kurani kakide ya dalu no ya du nyono nyone kelela lu ake akalede arba'u shahadatin billahi innahu lamina sadiqin ya gebo kojo e bomele kakun kide ne gesianchi abijo ya kaun leke ye ni uwe bo gopo yo

ìtàkì àkànnú mẹ ìkàkàdónú mẹ talẹba ẹkẹ lẹ onugonugo rìpítì kì í yọ ẹ rìpítì kì í yọ ẹ lẹ ọmọlẹjọ yóò stop dàgbọmọ taki george ni wọ́n ni ń pa àzába ọjọ́ ọ̀nà ẹnẹkì yìí bí yẹ bọ́gọ́ yé mi alùkọ́jọ́ mi azaba kì á lè gudu ìṣeun aṣọkàtà ilẹ̀mí aṣọkàtà kì á lè gudu ìṣeun azaba ọjọ́ na tí azaba kò nẹ̀ ní kí gbọ́n náà ìṣe nù george kí ìdágọ́ mọ́lẹ́kí náà dọ̀wọ́ ajé bíẹ́bíẹ́bíẹ́bíẹ́bíẹ́ tí wọn kì í fojú tí ó ń mi láwọn kí kí àmẹ́kẹ́ mayún ẹ̀kẹ́ ló lẹ́ والخامسة آية كبير نعم والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين والخامسة أبا يكلوك جوجا يادو يالو اللعنة الله عليه أبنك أقول أن لعنة الله عليه يشاكيكو جفيا أمنا أمنا أجيجي رجو مي أجيجي alaihi kí olóyìn nǹkan minal kazi bi na kyan kunwi tene ìdí àmì ni mi ọ̀là kò ń ha ìhàn lò ọjọ ná mọ̀ ọjọ́ kí olóyìn wọ́n ìyá ọjọ ọjọ́ ìhùn náà mẹ́ na irú ọjọ ń ná mọ̀ ọjọ́ kẹrẹ̀bẹ́ni gbogbo láàánú lẹ́hìn la'anu rasuli domo la'anu bani adama domo dabani akalki salatullahi ala ibadihi fasara sojoji salatul mala'ikatu ala al'ambiya illahi o ala ibadillahi salatu ima mace wune mini ne sojoji salatu bani adama mini li salatu ibe ni adama sojoji ngi malaku sojoji ngi ojo ogele laanu lahi ni sojoji ngi ya malaku ya sojoji ngi o ngi o na wele na gani ko e migi dai ye ke lo shuna ma yojo wal khamisatu e ke lo e bon ki ago allanatullahi alayhi iti akini unamo ojo ki ugwa ba ojiun eh in kana minal kazibin tí a ń kò ń yí tí ó mọ́ ga kètè ni mímọ̀ tí ọjọ́ kẹrà mà náà yí o una mọ̀ ọjọ́ kìdẹ́ ẹ̀ bá subhanallah allah kí wàá jìjìrò nà mọ̀ na ìyànà mú ìmọ́ọ̀dù òhun náà mọ̀ yóò kẹrẹ̀ bọ́. لعن الله المترجلات من النساء والمخنثين من الرجال ojo amana nga bokele mamola bubule bubule ya mola bokele ojo amana uma la'ana allah man la'ana alwaliday una mojo se domo ngene ki na mana nga tan kwa yo si la'ana nga tan kwa yo dabi ola kakali go ma ko yo amanaone po na amanaone fasara una mayo yo suyuji fasara una amayone suyuji fasara ya yo kako yo amanaone ba ama na won e so yo ki aki o omi yo teku chaba teku chaba sogelen una ki yo omi ki omi ki munda bete o le ki ri kwa yan yan wo po ga meji meji sogelen ṣùgbọ́n ọ̀nàmà ọjọ́ ọmọ ojú ọ̀nà ọmọ ọ̀nàmà ọjọ́ yìí ọ̀nà jẹ́ àkíní iye jíjìrẹ́ yóò mú kí adókẹrẹ bá máa dùn ìmú ẹ̀dùgbò ìbókì àní yóò mú tẹ́ iye jíjìrẹ́ ò bọ́ lẹ papọ̀ ṣakadó ọ̀nàmà ọjọ́ kí adókẹrẹ bọ́ nẹ̀ ọmọ ọ̀nàmà yóò nẹ̀ kí anẹ́ kí adókẹrẹ bọ́ nẹ̀ sọlá méjì nìṣe ó kàṣẹ bọ́ ẹgbọ́n nẹ̀ ẹ̀rùn ìkẹ́dókẹrẹ bọ́ mi ọjọ́ kí ṣe abáyé ó yọ kí má pẹ̀dọ̀ bí ẹ̀dù tọ́ gbọ́mọ̀nà làgánikú nàmà ó kàdọ́mọ̀ ṣẹ́ bọ ẹgọ́ ònàmọ̀ ọlẹ̀ kéèjì ìyàtí nà ibò nì ìnì ibù sí lánà lókè tọ́ èékì kọ̀kọ̀rà tó wáyé kòkó lójú mi tó lọ́ èékì dẹ instruction kú gbà láwọ̀ pé yálẹ̀ muhammadu sáyà tẹ́ áni kakini ene duki ronyo ya kaki izinachi kima ngonne ne duki boliga nkidi unkiti iye bomele kidego ekelu allanatullahi alayhi ikimde akojo kiyama nangu in kana min alkadibina seun kisheni imi oleu miki àmọ́ àwọn kìgẹ́bọ ìmúnàṣẹ́ gbé míì gọ́ táàkì àkónàmọ̀ ọjọ́ kẹkẹrẹ bóun ṣé dínkùnàmọ̀ ọjọ́ lẹ́kẹ́ àwọn àbàwọ̀jọ́ náà lẹ́ wọ́n ìyá tuntun là. Hmm. iyo sẹ́wọ̀n kan ní kẹlẹ́ bọ́ kìdẹ́ gọ́ àkànyà lẹ́sẹ̀ ojú ẹ̀nà mọ́ agbẹ́jọ́ arọ abájọ yìí onóbìlẹ̀ kó onóbìlẹ̀ ń àkànyà lójú nǹkan kóhùn dọ́ọ́ hẹ́ ń abótabó yìí òun yìí kàmúnà gọ́ àkàbótabó yìí òun dọ́ọ́ hó sósì òun mà

لبيان كايا كتوبا وكان وايا كونور ايا كيجو ويدعو عنها العذاب ان تشهد اربع شهادات بالله انه لمن الكاذبين ويدرأ عنها العذاب الادراء او تجي الادراء ادراء شيء كان الشيء الاندفاع كان شيء ولا تدري wai kana shabo na ta al'idira yani al'indifa ma gane ko wai kwaftartum nafsan fadara'atun fiha abubuwa ne su fara langojo kama mẹ́rẹ́ ẹgbà mẹ́pínmi mẹ́pẹ́nà mímí ka fadara'atun fiha tak mẹ́tò ya wúnà lámẹ́ bí kọ́ọ̀ṣẹ́ bí àná bí àná ń sàpán àmẹ́pá mẹ́kọ́ọ̀ṣẹ́ mẹ́pẹ́nà lẹ́mẹ́ ya kọ́ọ̀ṣẹ́ náà lámẹ́ fadara'atun fiha al'idira wadda yi majo yi zo mole da yamin Allah ya ni wa ya da ra'ar an hal'adaba azaba ya mutu yi bi bono bulata can kun wọn masu da ake bako ohun mu yọ bàjá bá tẹ́ gbogbo mẹ́rin lẹ́dẹ̀ an tẹ̀ arba'a shahadatin billah onye ya ka komi ọkọ nwe ya rọnye onwe iyi ìyàkódàgọ̀gba mú bẹ̀rẹ̀ tòun ti hijab ń lẹ́ òun kì máa pẹ́ sọ́lọ́mà ń bóbulẹ̀ ní gbóbókẹlẹ̀ ní màmá yìí kì máa tẹ́lẹ̀ rí gbogbo bókẹlẹ̀ dị jọ kì máa lè ní sídìkì àwọn adágè masalasi Arụba yọ ìyá dágàdo yẹn alókè ẹbọgọ kàkínní òwò ẹbọgọ pọjọ òwútsẹ ẹdá pọjọ ìyẹn kàkó òwútsẹ ẹdá pọjọ yọ jìmúdu yẹn aló yẹn òwútsẹ ẹdá pọjọ yọ jìmúdu yẹn aló àkó òwútsẹ ẹdá pọjọ ìdè kàìrùnúgbà mẹlẹ ẹkẹ lóha ìnkànnà ìnáwó lẹmínà kàzìbínà innahu òun ọkọ̀un kẹ́ẹ̀kọ́lá ọkọ̀un kẹ́ẹ̀kọ́lá yóò kẹ́ẹ̀dẹ́ lẹ́mínà kàzìrí iná ọkọ̀un lẹ́dí àmì ní mí èmì ẹ̀rọ yóò yìí wàlhámìsà ẹ̀kẹ́ lókè yóò yìí adúnyà lóhùn dẹ́ والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين والخامسة ọkẹ́lu ló kọjú adoyin alo kumadon kejọ yìí adoyin alo ńọjọ kpọlọ kàkú yọjá lè mébi rẹ wọlé xɔmi sẹta ẹkẹ lóhùn ìṣe àti òbíkì kàrọ nígbà mẹlẹ yìí bá ẹkẹ lóhùn yẹ ni anna gbọdọba lọhi àlẹyìnhà gẹsíà òun náà wẹdẹ ọyọ kí lójú òun nù bọlẹ. يونا كلاسي ألا أنت الله عليه إن كان من الكاذبين إمنا من ديونو بلا أن غضب الله عليها إن كان من الصادقين una mojo ngabina uwedo yoki waba yu in kana mina sadiki chan kona kale te o kon kede de amene gaskiya ka kon yo ko kona kale o teki magane ko mm. ci lanan ẹ ò ṣe kì àti ẹgọ́gọ́ bò mọ àyùzù mọ kì má ṣe láàánà nù ẹ ò ṣe mẹ́rin gọ́gọ́ bò òyì lẹ gọ́gọ́ bò kì á wá ìkúra ní sojá mi yẹ̀húdù wọlé tẹ̀tẹ̀wọ̀lọ́ kọ́ọ̀mà gọ́bí àmì yẹ̀húdù man gaziba alaihim wa ja'ala minhum al-qiradata wal khanazir abun ya domo am yahud غير المغضوب عليهم ولا الضالين من المغضوب عليهم اليهود أم النصارى كما الضالين gbogbo ọkọ̀ yọ akùkọ̀ làbókọ̀ yọ wẹ́ẹ̀dọ̀ pàmà wẹ́ẹ̀dọ̀ pàmà wẹ́ẹ̀dọ̀ pàmà òjìlé sàmì yehud ẹ̀hùn yàtí kìtù wẹ́ẹ̀dọ̀ wọn yọ adó wà bá ọjẹ́ máa todi ilevi ɔlaka kuma nɛ yami ilevi ma inekuma tse ke elebɛ tuma bi oye ju taba le ke ele yɛŋɔ ju awo yɛrɛ kpa ma ne ilevi lɛ dɛ manuma ju gedee manuma wòle mɛ yɛ dɔmɔ ɛŋ lɛ emi mi tse yɛ dɔmɔ ɛŋ kɔjɔ katɛ ka ne di katɛ jali mali ma ma li ɔgɔlɔ onobele kì í yá yɔkɔ yi o yɔkɔ yi ma jali akó ŋa yɔkɔ ŋkpɔ ne kɛlɛ lu ŋun wa ma tiɛŋ dama kpa kpo inu mama ba kino mangun imda reke on le do edomun yahudu maka nabi muhammadu do me yigede ya ka nabi ojo nge tin me ama mi ge sia nabi muhammadu tene dule hile to de wa nabi muhammadu mama ki anya wa ya na arabu ya anya le do yi uma ngojo ya ne le ka ni ichi o mi ma ya le do yi ona du ma take much madu manibi eju ma ma mo sene dule ma mi gesi an kanibi amalek mane ma resa ma edamon eja nibi ojo edamon to da bale gagaba allah alayhim man gadiba allah alayhim gogobo gogobo mo yo de yuzo ji man o no bule ki numa abutabu ki yan abutabu le cheki ma ogo kami yehudu mi gesi ma ko ma ri emi ta ma ko tadabe mi ma ti mi le ma le bo onu bile ki mu ki tun tun li ki yan che ki àwọn re ko nga chen ya u dun ya buta bu ile mi me mi gba ne lo ya na re ko nga che mi ni ko nga no ge sai to ona pa mi yehudu le mdo kete to da bale gobo bu kuma ka o ya mi yehudu le ba godo bo le ma ka o ye wu ma ma yuzo je wu an wal khamisatu ekilu la tunu bala dudu an ghadaba allahi alayhi alayha ìṣàkóhùn anna gọ́gọ́bà lọ́hìn àlẹ́yìnhá ìṣàkóhùn ẹ̀dọ̀ yóò kí kó wà bá ojú nǹkanà mínà sọ́ọ̀dẹ̀fín ìdí wọ́n yìí ṣe kìí ṣe ní gẹ̀ẹ́sì àwọn ọkọ̀wọ́ ṣe allahu akbar àgánikú ayé akìdẹ́ ọ̀nà akìdẹ́ mẹ́rin ṣe ọkọ̀ náà bẹ̀lẹ́ kí àwọn gẹ́nẹ́ kìdẹ́ ka ẹlẹ́tẹ́ ìfikihù àbẹ̀kẹ́ ẹlẹ́tọ́ àdé àmàṣàbù sunan musnad imamu gbẹ̀kámi masanid musnad imamu tsayalusi musnad imamu humaidi musnad imamu ahmad ami masanid bọ̀tún gbọ́kẹ̀ rí báàbí òkè àtẹ́jálé ìsàmì àtẹ́hà yàní àtọ̀hìhìn sọ̀hìhì buhari sọ̀hìhì muslim sọ̀hìhì abúdáwúdá ترمذي نسائي ابن ماجه آه ابن حبان مستدرك امام الحاكم ọ̀pápá mọ̀lítà fi kákàpà ní báábù ẹ̀mọ̀dọ́kì àlẹ́àn ẹ̀yà yóò ọ̀tàkàdà dú ọ̀tàkàdà dínì dú kì á yán kòkòlà kìtàbù èyí kìtàbù ànìkáhì kìtàbù nìkáhì ṣáptà kí á kọ́là nìkáhì Eh, sub chapter àwọn yaani headline ní kékeré kì í ayé wọn màá dọ́dún kí báàbù máza báàbù àlẹ́hàn báàbù ẹ̀mí àlẹ́hàn ẹni báàbù ìdánmọ́ ìlà ò ìlà ò màá dọ́dún kí ìlà ò ẹni báàbù màá dọ́dún kí zihari ẹni báàbù màá dọ́kí báàbù tọ́láàkì. ما معنى طلاقي دن أقسام الطلاق يريدو أن كدوم الطلاق فرو لميجي طلاق السني وطلاق البدع طلاق البدع الله كان يتي طلاق السني أقسام شتى Oyo yo na ki ano ya mama mengu ini isi nana boki no ya joki mana ore ki dagwa de manu ojile bogi no ya yo ami ya ile kaluna daruma ma wedo kola kwalo mama mani control ni mana weren to da bala din islam acha we we yon la yon yon ti lale e jodu male ma de male oho kucha se bien poco lo ya le su sadini ino e koso katukema e ma do le an me le an gidei e e un topic karatu ay do yule li'an gidai ya da ya da kokpo yi daru daru yi automatic o daru yanwi atalaqul batta atalaqu maza battatu talaqu madoki battatu oye ki mu daru ki mango ni ngo dabi ngo ngoru gbegbele de zihar o si gbẹ́bọ̀ egbélé ti tọ́lá kọlùbá táwọn lẹ́nu zihar ṣe zihar gbò méjì ní àpíẹ̀ èyí quran ìwé sórẹ́tù ejò dúdú sórẹ́tù làǹfààb ìyàwó ejò dúdú sórẹ́tù ẹ̀wù sórẹ́tù mùjádàlà zihar lẹ́wọ̀n ní kẹlẹ́mà mọ́nú mẹ́dọ̀ yàhún ìmọ̀ kí ànùpọ̀ ojú ọ̀gbọ̀n máa dókì zihar classes of zihar àkọ́rọ̀ àkọ́rọ̀ máa dó zihar yìí ń

tí o gbogbo lómi ṣe wọn àwẹ̀rẹ̀ apàbí ọmọ tán tẹ́dẹ́ yẹn adájọ́ gbé george george láka wọn nẹkẹ̀lẹ́ kí mú dàbí tẹ́kẹ́ lẹ̀pọ̀ wọn kì sẹ́wọ̀n kì í yẹ́ tẹ́ ní lẹ̀pọ̀ wọn ọ̀là tápá fẹ̀yìnfáwù ọ̀nà ba gane ko awore kpabia na nushuzul mara nushuz eh, ama don nushuz nushuz akọkọkọ ya dapio ama don nushuz o n'obule chugbitere ejudoko ọkọ nkọ ka ikọ ọkọ ya enyo enyan n'oye enyan enye mi n'oye onga nle ọla imu gbogbogbo step mẹta madu tẹ ọnẹkẹlẹ ọnẹkẹlẹ lẹbọmẹ ọnà obìnrin kọ gbà. وتطلع من فبعثوا حكما من أهله وحكما من أهلها أن يريد إصلاحا يوفق الله بينهما ما ما كجود وكو يونك لكو يونو بلي أما كجوك ما مي شري موكا أكو كويا ما مودو وكو يونك لما هم دو وكو يونو بلي ما أشا غرما ثم أمي ما لمي ما تون كجوه البوك ما وكا جولة دوماكي حاكم يبا حكم من أهله وحكما من أهلها bogi ni'ima ni manu pojok mana dini manu ma sociological aspect of life uyo ko ko ya ik ma moyo yo leba ma ya ma yo ka ma gbomo ni kele ma gbomo no bele ka yogo idogo imdogo en o ma ya se ba ki se yan so sin o ma uno bele ogo en we ti ehun da so gelo so ti to mo le gbada bi je se kia uno ke gbada bi ni ko la mam do be ya kon o be ye na ko yen o gba ngoro le ìmá yẹ jẹnukì mú dọ̀bẹ yẹ ọkọ̀ yẹ ni mẹ́rin mẹ́rin má dárú èélẹ̀ ti yọ yìí mà kà mí ahákímù ní èélẹ̀ ti yọ yìí ehe o yọ yìí àmàpàmà mí nà ọmọ yìí ẹnẹ màdó ọkọ yọ kọkọ yà lẹ́bà èjè yìí má lẹ́ mọ̀jọ́ dúmọ̀ yọ yìí abáyọ rẹ̀ mẹ́rin má oore lẹ́ dárú bá tọ́ awere lẹ́mú pàdé nù mọ́ àti tọ́ àmà oore dárú ó kọ́ ń wẹ̀lí wákàwákọ́ yọ bójọ́ nẹkẹlẹ́ ń wẹ̀lí omi ti bójú nu bulẹ̀ òtí wẹ́ ẹ̀hún wẹ̀lí ẹ̀ẹ́m dọ̀gọ́ yà wẹ̀rẹ̀ ẹ̀kọ́dá ńà kọ́dá tọ̀ àmúdárú wẹ́à ìyí múdárú tọ̀ mẹ́ àwẹ̀rẹ̀ lẹ́mú kàfẹ́ mi. èyí tàmákàjọ dáwẹ̀rẹ̀ ró dẹ̀ tàmákàjọ george yìí kí gọ́ọ̀mẹ̀ntì dọ̀ ọ́nú yàbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì àdínì dọ̀ ọ́nú mọ̀jì ọjọ́ dúgbò yìí kí george anayoko ọ̀nà agwọ̀ akẹ̀pẹ̀ kìdẹ̀ ńgbọ̀jọ́ dọ̀ ẹ̀wùn ìdúpẹ́ kọ́nẹ̀kẹ́lẹ́ kí n mà kàkúgbòkì wá ṣàmúrú wẹ̀pọ̀ yẹn ṣẹ̀ǹkọ̀ yà á nìyà yìí máa jẹ́ gbọ́nkẹ́ làmì step mẹ́ta yìí máa wèrè dárò àwèrè lẹ́ẹ̀bù pàdé hàn ó nà kàwèrè àpàdé kì dúpẹ́ kó nà má dẹ́ àmọ́ nǹkan má mọ́nú mọ́nú kàdé yá lémọ́lá jìlá lè dùkàtà ìbẹ́tẹ̀ tọ́ èyí dẹ́hùn kì á pa oore bí èmi kì dá bá jùmọ̀ dédó dá oore mi tọ́ ẹ lè tẹ́ fi kí n pè hadif ọ̀làwẹ̀rẹ̀ ayádò tó dẹ́hùn ọ̀nẹ́kẹ̀lẹ́ ọkọ̀ pọ̀n yàtì dẹ́ bá a lè tó ti tẹ́lá ń abájọ yìí a níbi tẹ́hùn ìyá oore mẹ́mú dárúkọ èyí ni a oore lẹ́kì àdárò ìyá ní dàbí ńọ́rọ́ gbẹ́gbẹ́ lẹ́nu ọ̀nẹ́kẹ̀lẹ́ kàyọ́ ti nga doha ine eu ya ti liani liani liani chebo kone kala goki aku ulioya mi kone ngwelioya un po so yemi no ona kele ki aku ngero yu po kono bulo pona kele katuka yi aliko omune aliko ono bulo amole un batani akọ emi nga arun ba tɔ ɛŋe ŋmasi agbadɔ le mɔmɔ le sariya dɔ kɛ o lihan lihan ma dɔ inubo ka dɔ ma ma dɔ ma kurani yon ami yɛn ka la ka to kurani dɔ lihan mi kurani dɔ lihan mi kurani dɔ lihan mi anabi akini ma ke mama kɔkɔ ya daro ele asɛ kɔte kurani mi ɛma e lebi hadisi nanga yi a bɔn mɔ mɔ dakide yi so والخامسة والخامسة اللعنة الله عليها إن كان ماذا أن غضب الله عليها ودوجوكيكو غوابا وجيمو إن كان من الصادقين إن ديكي مدنا جسيانو كونتي يولا كيرو يونغي تتدبالا مدبي وجولا هلال ابن عمية ke ronyo ya uyo kato madodo ke sharik ibn samha aba ya gide ya ne fa balaga anabi gbagbo wa to titala in kana min salikina kadago ahain fa sarafa annabi anabi akwane wa anabi li farsala ilayhima idona kale kono bolomu فجاء هلال تاكي هلال يا فشهد يشهد عليه والنبي يقول nga nibi kan inna allaha ya'lamu anna ahadakum ala kadhibun hmm anna ahadakum kadhibun ojo ki shona me che malale kene ka yodede me ni minga ne kameti fa hal minkum ta'ibun da ma mangi yuki joji kina duwaji manyire ai dai nene ki ashi tubai hume na gane ko sheria islam ameu wagane machana sheria ameu echana sheria le gbogbo ah hai ma oto kanedu owo na chebu owo chebu hoto unte go na mabuteji gba yi go yi owo na yi sheria ti punishment wa ma du iwa ki kamu na lede na ale omemele instruction yo omemele ne eh tarbia omemele punishment ìṣòtítẹ́lá àyàwó oyé ni èkè ògbítẹ̀rẹ̀ ṣe ta tó dábàlẹ̀ màtẹ́nì kún máa mẹ́nẹ́kì á lè bí ṣẹ̀rí à màtẹ́nì kún máa mẹ́nẹ́kì á dín ní ìsìlámà iṣẹ́ àfààní èèyàn òun àmúna ayẹ́hun òyìn agbanìyànwọ́ á rí èèyàn òun ẹ́ báwọn pàní kí ti tẹ́ àkọ́ á lè ṣẹ̀rí kí ti ń mọ̀ ẹ̀ka memdo ngamuna kisha adini mecha adini adini do pako adina zabe idu kere bamone magani ko ogo makana gimoji jima mo okora ichi ameria makasi tefsiri lele gudu sheria goshi goshi ya ko no odanu taki sheria ki ko she ye ukuna ngone jima koda wala bebo majoji makumo oda ka gbo yile ete ngwa ijenu tola no ko bole tola no yoyo dukwa kedu mune kojo sene do pakon anebi sene do pakon sheria si sheria do pako adu mune ogelen adini cha dini kama adu chi asinga eten adini cha dini asinga eten takimdo huilo ngamune pe ko yi salama mune ga ga lole akere ba mbamune wallahi dukwe dogelen nagani ko ojo ki pani bi cha ipo se ki wa dodo pako gwa yan eh kiwam deno kaka kapa mune wama ma arsalnaka illa rahmatan lil alamin annabi ti rahma ina nga mune ehun no we boa ehun gbana ki yoyi ehun no wallahi taki sharia ki bono oba bene ka oba ìnàbó kì na na na na nánà kàmúnà léyú àkúmọ̀ ní kí bù mọ́ ọwọ́ kì ṣẹ̀ríà mú má gbà tánì kẹ̀kẹ̀lẹ́ kì ṣẹ̀ríà bù mọ́ ọwọ́ òyẹun ìrántí ni wọ́n mátà ṣẹ̀rí àṣùkọ́ṣẹ́ káfẹ́ntà òkọ́ṣẹ́ téèlọ̀ òkọ́ṣẹ́ mẹkáníkì ṣẹ̀rí àgbòdúmọ̀ màyá ṣe tà inene kamego kameago dani akisheria kakuma mmoobu mang'owa kisheria mago jali akene iwowoka ebyonaki igbitere otitalame majofi ugwo tali ogwegwa iyo nyana wawebu tan amanu bodo ojilami malemi mago akidupa webu me kwamba sheria gonyo ngengene magi wisdom behind mu iya no webu itali uye nyano wejen majo si ugwo todo ali bibi kane gide ichi kwal kuboki jana ako aki mo webu me so nga akini ni boki maneke gwa maneke bumo woi sheria bumo oni sheria de jurumani sheria bakoko gba ya ngodo mata ṣẹ́ǹkọ́ ní ilẹ̀ ìyá máa yán kà ẹnẹk máa kún máa gbó ọ̀tàlìgìdẹ́ yìí ọgbọ̀n mẹ́lẹ̀gìdẹ́ mẹ́gì kọ́ndíṣọ̀n kì gáàdì ilẹ̀ sáma gbó nẹ̀tàlì kẹ́kẹ́ rírọ yóò nẹ̀ kẹ́yà ṣó nẹ̀ kàtẹ́ ìṣẹ̀rí à kàkí ọkọ̀ jẹ́ tákẹ́ dòwì tu ó nẹ̀ mọ́nu mo nẹ̀ mẹ́lẹ̀ ó nẹ̀ mẹ́lẹ̀ lẹ́mà ó kọ́ndíṣọ̀n kì gáàdì ẹnẹkẹ́ ẹnẹkẹ́ yẹn ẹnẹkẹ́ tẹ́ ẹ̀ má mi sọ̀pù ní má bàánú sẹ̀ríà ìbólò owó bùmá jà kí wọ́n mú owó bùmá jà yẹ́ nẹ́kì kó tẹ́júgede ṣẹ́ nẹ́kì dágbèsọ láwọn kàtàdọ́mù ìzìnẹ́tẹ́ ìgbéwò àmọ́ káfìrí jẹ́ ní gbéwò àmọ́ ọmọ jẹ́ ní gbéwò àmọ́ káfìrí kì ní bìlífù gbéwò fọ́ọ̀mì zendiki àmọ́ àṣàpàtsóde màmá agbóyí máa pa ní má jẹ́ kó ìzìnà ní àdínì ọjọ́ kì ní sẹ̀ríà wa ìyàjẹ́ kó ń ìyọ̀nù baki culture bo ye bihe biene amanyati e o nga gbo ya dini ojo ki mane rejo dongwa to abaka ege unga anebi yaman yani hal fa hal min kuma taibun ameme jiye ne ki agbale biene de ome ubi kunu bulai dago ki ebo gunyo boi mele yududu ko ثم قامت تكون بلايكوان داغو فشهدت يسدا مل با يوجدي سدا رون با مل دبال كي يوجي دنيالو فلما كان في خامسة أبي دوجي يكلو وقفوها النبي مدو داغو وقالوا إنها موجبة قال ابن عباس فتكل فتلكعت ونقصت حتى ظننا أنها ترجع ثم أبي gbogbo gbogbo بكالو anabi ami imda ongo mani ina ha mujibatu imda se suka ga ko bunu ite to de boy ago abajo yi abdullahi ibn abbas yonu bi igbe ke lule kanibi so waji ichechi ko dago gbogbo àkàjágbó àníjúkónú bìlá yáwó ti dúró làwọn kí a kí ìbílẹ̀ ẹ̀ mú ń ẹ̀hún bíbí lẹ́tì ó ṣòṣì àníbi bàkà mẹ́m tó padà ń hùn kì mẹ́gbọ́n ìkónú bìlá yá kà fún mọ̀kọ́lẹ́t táàkì wọn mú mu dá lá àfọ̀dá òkà omi sá ìrẹ̀lẹ̀ yóò tí ìyẹn ní wọn aṣábómi kàtàkùn àkó bókè nà lọ́pọ̀ ọmọ àjọkọ̀ dẹ́gẹ̀ ní. ẹ̀hún dúbìọ̀lá yìí ẹ̀hún dúbìọ̀lá tí òyìn ní ìwọ̀n àwọn àdùbọ̀n ìdàhókó ń àdùbọ̀n ṣẹ̀nà àbútabó igẹ̀ ní. former bot yà continue ìyàmúdúndó kàkiri wàlkàmìsẹ́tò anna gọ́bọ̀bà lọ́hì àléhà nkánà mínà sọ́dẹ̀kín yẹ́ ni kùnà ma ọjọ́ kẹwàá bọ̀ ojú ìṣẹ́ kọ̀kọ́ ń ẹ̀ṣẹ́ nẹ gẹ̀ẹ́sẹ̀ mí ń ẹ̀rọ yóò sákì àgẹ́bù yìí kìdẹ̀ ìhun fìtí ń ọ̀kà òun yẹn ni kedubo kó dú ọlọ́pọ̀ ìhùn òkè mú pàbíyán ẹ̀hún amadu dáre ọgọ́ yìí hamiyatal jahiliya dẹ̀ máa kẹ́kẹ́ ń gidú yọ̀lá kẹ́sà náà lè sìn abáyọ̀ iná kẹ́ dúdú yọ̀lá yìí ṣẹ̀rí àwọn àlebá àbẹ̀ká àlebá kiri alìbí ṣẹ̀rẹ́ àbẹ̀ká alìbánkiri tó alìyí ṣẹ̀rẹ́ àlẹ́gán alìbọ̀ yíò níbi ẹni àbṣirúhà níbi ẹmẹ́kẹjọ́rọ̀ náà bùlẹ̀ fa'in já àdìhì aka halal àìníní sábíga alìyàtẹ́ni hada laja saƙaini fahuwa lè sharikin bini samha'a fajá àbíhì kazalika a níbi ẹni ẹnu bùlẹ̀ kìdẹ̀ yíò máa bí kejún dẹ́fì ifi ifi ifi aka halal àìníní sabiga uliyataini ko tan shille jito jito eh hadal a hadal hadal laja saqaini karrahu ya de gude gude uta shille re de gude gude fa huwa li shariki bin samha ba kauna kalai o shariki bin samha ma mo ko no blei ba ko no mai ba kisi zina lojo shiba mm ba ko mai ba ko todu yo ko ngeje kpɔnɛ kɛlɛ yi ŋa níbi àti imde iye imude o ke o lɛ kó do kɔma dɔgɔ yiwe ke dɛ ba kɔnɛ kɛlɛ kuma ba kó o nɔma yi mɛ ni ebi ɔma kuma bia ta ne yi ɔ alika nebi yiwe kpakpo imde ɔnɛ kɛlɛ anu mɔɔyi kuma rɔn yi kɔ kɔnubila adago gɛbɔ mi kɔnubila yi wa gɛbɔ yi. Iyo lagi deh ngom dong kàkà níbi muhammadu sẹ́wọ̀n sí àníbi ọjọ́ lẹ́yìn tí ó tó sí àkbára fọwọ́kọ́ kàmá àkbára èmi làbárí dó ọ̀làyà ọ̀chẹ́ dábàl kò ń di làbárí lẹ̀ yọma jìyẹ tánì ọmọ kìsìmẹ̀ ní ìṣètì àbí ọmọ ayéhun yóò mẹ́gbó ṣe ń kọ́ máa dábàá yìí ìṣe kàkà òdòkòlò kàkí tí wọn kọ máa bí ọ́nẹ́ kẹlẹ́ lẹ́ yìí kàdùmùrú ìṣojú yìí yẹ́ ni ọmọ amúdọ̀ máa bẹ yìí yìí yìí yìí kó táwọn ṣe lè gbódì kẹrẹ ọ̀hún yàdẹ́ gúdégúdé bàkọ́ nẹkẹlẹ́ máa kí òzùn yìí bàkọ́ òun nọ bàkọ́ òun ti zina ń mà bí ọmọ yìí pé mà ní òun dọ́mọ̀ ìmọ̀ àdábálẹ̀ ní bàkọ́ nẹkẹlẹ́ yóò dúdú nẹ ọ̀nẹkẹlẹ́ múdẹ́nẹ́ gẹ̀ẹ́sì داما هلال ابن أمية أولانا أولانا أولانا أولانا ومن الثلاثة الذين خلفوا كيبو تتلى سورة التوبة لقد تاب الله على المؤمنين لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب الله عليهم نعم إنه هو التواب رحيم ثم ماذا على الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه أن لا ملجا من الله إلا إليه ثم تاب الله عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم الله أكبر بارك الله فيك وفي حياتك ẹlíkó ayayi ayaye jódodo ayaye kejì mbokojogbè tó bá máa mi sàábà níbi gàbádìá kákáp amalmohajirina kwami ansar ololololo boki lebo egba kanese gbiti maliba níbi tó kó tẹbóka ọyọ ohun ẹmdò bàdàngá mẹlẹ ẹbí ẹni dúk màtí ayọ yìí èyí dúkì mú màá yá ti ọgbà káp ọyọ ohun ẹmdò bàdàngá mẹlẹ ọhún ẹmà jẹ nàdùngá mẹlẹ. ìkéèkì dẹ sẹkṣọn tẹdọmọ yá mi sàábà níbi mẹta ká káp mayu hilal ibn umayya mayi sàábà kẹta dọmọ àní ẹlẹsà tóbi yọ anágbóhùn ṣe. kaab kpai hilal ibn umayya kidai ama tuboki shuhu makonyo ko wole aba nabi ya mi munafiki ama waka kagbola te ye mi ama na mama taiba makori mi mayalu maka kaka nibi onne ni nupa yoko kamani onne ngonu pa tamale gelu beke yoko we ama ama ni nupa to bebolita uhu e tamayo

tọ́ òbí <laughs> ọbẹ̀ pípò màkóńgà níbi mẹ́wẹ́ àmàpá dúkọjú àkó ẹ̀chàmà ẹ̀chàmà ogun kàmákọ̀ lè bú ẹ̀ bá uhu àmà ti bílí ẹ̀tàmà páyọ̀ lè gbèkú bẹ́ẹ̀ bọ̀ yàlíkà gbọ́lá mátánì àmà náà tó kàmá ní kíkà ní ńwọ̀ yọ àníbi amẹ́ló yanu amma ha'ula'i fakar sadaku mbe mai gaskiya ka mbe ki awaka ka bola ta ku ye ku ye yo ma ku ye ma yok ma lo ole ma so yo jinge obe mbe ba ma mna gaskiya ka ma gaskiya ka yi u bada me ya kan ya me lo ko yo ke mo da rogwanu yime e o so da ma rogwane ma mi section duma ma ma boycott Mekola ŋɛnɛ don evoan yami saabi kap amabakpa do mɛkɔla kɛnɛ don ɛnɛ do yɛ akatomɛn mɛlɛŋa yakobo ɛnɛ don ɛnɛ do kí ala kwamɛn laami sasa mɛtutakpa ɛnɛ don ɛnɛ do kí atutakpa mɛn ma ŋɔ yɔ gbogbo ɔdɔmu na ŋɔ yɛ akini ɔya amɔ yamɛ kɛ ŋɔ yɔ dok ma ŋɔ mu kɔra káàbù lè tó yé òye kàmọ́ ya ń yẹ ni alẹ́kẹ́ bí àhàlékè lókẹ́yà kẹrẹ bábọ̀ ẹ̀ àmàlẹ̀ mi wọ́n mọ̀lẹ́ lẹ̀ dùwé bábù tàlákì ọ̀yà mi lókẹ́ lótúgbà bó ẹ̀ ta ọ̀yà lótúgbà lótújà máa tẹ́ ilẹ̀ àìdí àwẹ̀rẹ̀ kọ́dá bẹ̀gídí àwẹ̀rẹ̀ kọ́dá bẹ́ẹ̀ tọ́ àbí káàbù yà kọ́gọ́ ẹ̀ wọ́n yẹ wọn àwẹ̀rẹ̀ wọn mú kọ́dá ikodan umene totoda bale ila ulo oya oye kolaka dane ka kiluto ya ma te ma dile kaka were mutu tan ti de ma gboko alo ne kele luto ya ma te kun nege ne de oya mini nga mini le abeki luto du kuma kola tange mini e kone kele ka ile ma joji fun magani ko mamile duwe babu talaka hilal ibn umayya àwọn tí ẹni kéjì káàbù yìí ọjọ́ ni òbíkọjọ́ ń ṣàmẹ́ muhajirin wal ansar mà yóò kó wí òbí gidẹ màdé saction númà òbí saction lẹ́màdé sọ̀bàtà gbogbo ọjọ́ gbọ̀ méjì ni ọ̀wéje ọjọ́ ẹni wàhálà sàlásà tẹ̀lẹ́sẹ̀ náà kó lè fún tó bá kò ŋa dukɛrɛ ba mi saaba ne bi tɔ bee mɛta nu ko ŋa ŋa camɛlɛ ka fara ma ko a ye ma ya jaali a ko yɔ àmá gbọ́kọ́t aléhùnmọ̀l arùdùbí ma rọ́ ọ̀bẹ́t ọmọdé kò yá nàmẹ́dínà ṣẹ̀ nágbádá tẹ́ yóò pìrí máa yún má fókùsẹ́ náà kì túyín dúdú kìríkìrí ìṣọ̀bàtà kùmà tí òwe kùmà yálè ma máa túyín dúdú iye ò mà yálè yìí má dáwé àmúnà má kwana má má nẹ̀dútà nà wọ́n má mọ́kọ̀lá tẹ́ ní ẹni ìdò yìí wọ́n má ẹni kọ̀lá tọ́ mẹ́yìn wọn mẹ́yìn mú kọ́dá ẹni kì kọ̀lá tọ́ mà tẹ́ wọn mà madu matui dudu ni mamda wabataki awa ya Qur'ani ya della della ujonge du badanga mele Hilal ibn Umayya kide kabul kan wakide kikako ya wewe zina chiki waka nga nibi kanibi yani albayyinatu au alhaddi eh? au haddun fi dhahrika ungulai pitingo lakide ngowa ujunge to kide bayanin wala ona wawo ona kawon lawan agbore ono munage abdullahi bin mas'ud dabal ki wa e jami'in sahihi muslim hadith 1495 1495 abdullahi bin mas'ud ga hadith lada yani kunna julusan عشية الجمعة في المسجد أنا أجوك أجو جمعة أجوك نبي فقال رجل من الأنصار unga do yoka kwe hubu medina imu kuduhu ado yoke kuduhu yungyeni wanichojo ahaduna raa mara amura atihi rajulan in qatal in qatalahu qataltumuhu wa in takallama jadaltumuhu une kia hoya unli kona kala katirika manu yɔ lama yɔ iye na lɛ kpa mɛ o nɛ kpa mɛ ma o ŋu kpa kodzi o ya mu nu kɛlɛ o yɔ nu bilɛ taki kpa ye o ŋu ma o ŋu kpa kodzi wɔ yin tɛ iye na lo ɔla ka kɛ ŋu ko o e de yi o de ɔ ɔ ye ŋu kpɔ ɔ nɛ ade yi mɛ tɛ da mɛ lɛ ma yɔ na mɛ ahɛlɛ wo ani bi yɛ ni akɔla de o wɔ yin sɛ sakata ala ghaibin iya mudu miki cheti ki ma koladuni on pi meli pi wo ajo wo ni sojo wallahi la in asbahat sahihan la as'alanna rasulullah olokegi da ti boka jo ma sole mo lokata o sha nibi makawun itanu ngadojo ka kwa na yeni wallahi ojo mi kwa na kola hi olami nado la itogba nibi alo jegmo la ile togba nibi ona ya unri pona kale kitipa ka e ona le pa sharia we pa e a e analu e ka ke mami se da me etaku mo lo lan sharia ya anya gwetali ogbomele i a se ti onpi meli pedo ri ajo mẹtẹlẹ kó ta lòlò kó bí àwọn ọdọta yà wọ ọkà yà sábà ń mọ lóru rà sábà òwò ejú kí wọn lẹ ìwọn kó dúdú ẹsẹ dùn àwọn ọmọ méye yìí yà àgbáká àgbáká àmọ́ àti gọdọ àbájá lè yìí. ọyẹwẹ àtòkòló dárò rẹ lè tuntun ẹni kó. ọlọ́kẹ̀lẹ́ igbó dàmọ́ ìgẹ̀dẹ́kò ya páyín kéré o ọ̀nà ẹ̀sẹ̀ ìgọ́dọ̀ wọ̀nyí sakata iṣẹ́ jìkì bá kàbúrú ní sakata aláwọ̀ ìbìn iṣẹ́ tí ó yí wọ̀ òpin mẹ́rin jọ sáà فنزل آية اللعان من إني لك أنا إذا تقبعني بي إدي أسباب النزول كيجي تريد نايكا إيه قرآن تيانك شاكوشي علوم تفسير القرآن إيه نايكا تيكي أنا أسباب النزول ميلو أياكي تانا أسباب النزول ميكوا أياكي تانا أسباب النزول ميتا من والله كنا إنه أقبعني بي اللهم إهكم قال فنزل آيات اللعان أولي نجمع اللعان كده رغوانه fakana zalika rojulu awwalu man butuliya bihi agba ina gidola iwaye menu cheni yodudu kola ya du lola ngwi seka sende ngwi nga ngwi ya ho hapu ko ngwi ado yogi dola iwo gwa nibi ene mna report olai abdullah ibn mas'ud e jami e sahih muslim volume 1 page mabinan si volume hadith 1495 ene dugina dibi dola yodu pé àná dìbò èèyàn lóhùn mẹkáníkù ọ̀la yìí tọ̀lẹ̀ yan ìṣe ní ẹnu ẹ̀ kìyàn dúdú yìí kìyàn dúdú yìí mẹ́hùn sẹ́ndẹ̀ kọjọ́ àjọ máhùn tí ẹ̀hùn lẹ́yà hápùn tó hùn mẹkáníkù hmm. tọ́ àmọ́ làgídẹ́ ìṣẹ̀wá lọ́nà ọwọ́ ọwọ́ ọ̀nà ọwọ́ ọwọ́ ìníkì wá. ngbo uwaimir ibn sa ibn asim ibn adayi magani ko uwaimir ha uwaimir ki wogo asim ibn adiyin ma dola gana latogba nabi sallallahu alaihi wa sallam hadith sahal ibn sa'd ingo walo nu munage ibn abbas fi abdullah ibn mas'ud on lawu megboyge so ameongene do ya ni de kakoshe karatu abekene ki agbo ka to sharia e o ma mo yoyo ke ma ma do gogungu to titala e mo jo ka ke walaula fadlullahi na walaula fadlullahi alaykum wa rahmatuhu wa anna allaha tawwabun hakim ah, Ahmad ibn Kathir, a eh, voluntary, a eh, tafsiri, eh, يعني ثم ذكر تعالى رعفته بخلقه أجوا كان وهايا كوا سورة النور القجوال يومي كياتي فامونه ولطفه بهم قجواتي ميما فيما شرع لهم إيودك يادو ويانهما من الفروج والمخرج إيهدو بونا وجيكونا نكيوهو ما يكون بهم من الضيق إيه على أكبر جيكونا نكيوهو

لولا شانك يا حرف ولولا حرف الامتناع لامتناع وجوب الشرط شرط انس شرط ما باجي انس جواب شرط لولا إما يا فضل الله عليكم كدوجي ما يلبا والله إملي ما دو بابو با بوكا مويا ماك ما مو ما يا ابو تابوتي إملي مما مما يولي onye erime ya bụtabụche me ya na geri je na na ya ka talimegwele doye ya one kelele kpachara ya kakwu one kpama owekpa ya edonye m nu ekpedo dudu todi ile ọjọ́ pé rán tàlọ̀gbọ̀mẹ́lẹ̀ kù ókè la lòlẹ́wọ́lá fọ́gọ́lùláhì àlẹ́kùn ìmàṣí rahama ojo pe atulo ojo ki dekun wa rahmatu pe rahama ojo ni dongo gene ki de du mumen wallahi me ma obata si wa anna allah huwa tawwabun allah ina te isena gbe to ba hakimun ki ashudu no ka alhamdulillah imi gede on le on hale kade سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك àmọ́ ta àmọ́ ọ̀ka tó yìí dẹ́ mẹ́gùdágọ́ anabi muhammadu mẹ́gùdágọ́ anabi muhammadu kúmẹ́ àgùdágọ́ mi sọ ha bí i ọ̀là lóòkà gbọ́ apapọ̀ ṣakadó ṣe pọ̀ ọjọ́ anabi muhammadu hilal ẹnu muhammadu abọ́ọ̀lù àkìdẹ́ iná wà níbi kọ́ ṣe júmọ̀ tó dá wa ta ṣe júmọ̀ yanyan ẹ̀ àdínì jẹ́ngọ̀ rẹ̀ lẹ́kàmí akéka yìí wọ̀nwọ̀n ẹ̀ làmúdọ̀ pápá tìtì ọjọ́ ìyàlélẹ́jọ́ omi adó ẹ̀ lẹ́ ṣèmí àgbà ojú ìtàlì ìzìnà yẹ́ ni wọ́n láta àkóso kan ra afẹ́tù fi dínì láyé rẹ̀ hilal ibùnú umayi òyì ma dúkì dàgbàdé òpá níbi abá tó ń kọ́ dàlí gàṣẹ̀ wá kẹ́ni dúkì albayyinatun aw aw haddun fi zalika o bela ngani bi kai ene da bi repeat o nge cheda ko yo albayyinatu aw aw haddun fi zalika ingo da bi repeat ya lu ka o abele ko ngani ke cheda da ngo gene ki ani bi en albayyinatu mego to du bo mega ne ti adudo tene ki adi ge ti abiramu ni ju ki akanya no ye ola nko damudo wa me ake hey yẹlẹ tabale ìwọn kẹ ayé jẹ mayọ kàtẹ lẹ ẹdẹ gbìtẹ kẹ ẹnẹ mayọ kàtẹ lẹ tabale ẹwọn gbọ yàmi adédèjú wọ kàmẹ kẹkẹtẹ yọn ọlọgọ yìí kàmẹ lè gudu nù anabi kẹkẹtẹ yọn la yìí ìtso bèbèbè ugbó kìsẹrí àjẹkùmá tso bèbèbè kìsẹrí àjẹkùmá tse lọnà tẹlẹ sábọ bẹ nínú bilẹ kì alghamidiya iyo gba nibi yani ya rasulullah umar du tiyan anibi meju meju do ratin ogo yi ingo yu gbe ja nibi yo umar du tiyan onga izina chi anibi meju do ratin gbogbo nu mela anibi yo men ka ma do jina we me ma go i anibi mdu lemi anibi mdu opapo ona long nga nibi todurama ngo to du rama ka nepo anibi 4 year mo ni ele Ìdídì lẹ̀rú rà tọ́la ohun dúdú lọ́rùlà yà kírètọ̀ ọ̀nà àti àwọn ìwòsàn ní ìkì ṣẹ̀rí àjẹ́ táwa ṣẹ́hun kó nà ọ̀lọ́gẹ́lẹ̀ ní iná ní kì ṣẹ̀rí àdíwé àtún kì kírètì máyún kẹ́ẹ̀dọ̀ ọ̀nà ọmọ ọ̀nà ṣẹ́ǹkanẹ́lẹ́ kì ọ̀nà kẹ́ẹ̀dù ńọ́lẹ̀ kì máa dábọ̀ ọ̀nà yọ̀ọ̀yọ́ lẹ́ni ọ̀nà lẹ́dùn àníbi ìlẹ̀sánìlẹ́lẹ́ gbogbo àti ó ti sálàhùn nana one atokono pa ya ne with drogen me gbola yan yan to do la ka ya aka ngonu mboku ma ngo wa awazi a pita do me reche redogba na mi kafiri ki yan ye yo he a do me reche da ma ludo ba ma sokate wa a do me reche redogba ngo mbokai e. e gi so wo wa e ma ngo ti yan ya ka ni bi do an bebo eju e ma ge mi do yoji o ikọ wọgide ina ce biyabiya dabal ko daduwa gal ko daduwa de gubo ki moyonyo de erere ma mu wedu ene ke ke saji gogo ya dini tafali e un dugi sheria ide unde akula ka ide unde ya ile ka to guda ni yolo do ni ulu ko yolela mana de besuta to do zima mi en wa dini eso ye ye ye ye ye ye en a dini gbo ki duko ma di besu e ma di besu e la agbaji ngbogi dúpẹ́ màá di bẹ́ẹ̀ tso màmá di bẹ́ẹ̀ tso ẹ̀mí bẹ́ẹ̀ di tso ẹ̀wọ̀n ọ̀là àgbàjì kẹ ngbo màmá di bẹ́ẹ̀ tso nù ẹ̀ e ànìkè ngbogi dúpẹ́ màá di bẹ́ẹ̀ tso ntí dúkẹ́ ọ̀kà ti ṣe bẹ́ẹ̀ nya ngbogi nẹlọ yìí ngbogi nẹlọ kẹ àmàjì gbogbo do wa ẹ̀ lẹ́tẹ̀ òbó kọ yọ kànídìí akọlọ yìí màfi ẹni halaka alimutana pẹ̀rún halaka alimutana halaka alimutana pẹ̀rún halaka alimutana pẹ̀rún ẹ̀ kànídìí kẹrù ńgbà mẹ́ta yìí dẹ̀ ẹnẹsẹ almutanatiun anabi ẹni almutaamikun almushadiduna fi ghayri mawadi itashdidi yẹni amadaji gogo eha diini amatọ gagagagaga eha diini ugboke ma ṣe ẹ̀hàn ugboke dópẹ̀kù ma ṣàjì gogo abọ́lẹ̀dọ́mọ̀ abíyà lè kẹ́ mú gbogbo ma ṣàjì gogo mú gbogbo ma ṣàjì gogo sidi ke kosi hadis amai alquran ayatu mukamat ami hadis yo memele amoda ki ki wayu egi ni we out egi mani we out nke kosi ke ma bebi yonyo sage mu gboki na lo mu gboki ma na lo ni o unga me gba ko wo zuri je chetan ma zum la ta ri je chetan unga me gba ko hun ku zuri ma gboda mai ko zuri eni le mi dun ma ke la da ma do ọwọ́ kìí ṣe dágó mẹ́rẹ̀ járe ń bọ̀ ọ́nà mdú dágó méjì máa wọ́n ìlàdà wọn dúẹ́ ẹ̀lọ́dọ́ máa bẹ̀ kí jẹ lọ wẹ̀fọ́ jẹ lọ lẹ́yìn wẹ́ wẹ́ ọ̀làmù ẹ̀ tó gbọ́dà ní olódà ní ọ̀lọ̀ kẹ́ńké kírètì ẹ̀lọ́ ẹ̀wẹ̀ wẹ́ àdínì gbókì nẹ́ẹ̀sì máa dùn wọn kì í jáde ìjẹ́ ti gbogbo kì náà kiri màmá dínì dọ́ọ̀bù àtẹnì máa de yú gbé kọjú ọ̀lì

mẹ́jọ mọ́ máàlìkì àkẹ́ àtò ẹgbẹ́ ìgbàdọ̀ alẹ́bọ́dẹ̀ ọ̀la ẹ̀nẹ́ kíkọ́ àwọn onímẹ́ta mọ́mọ́ yọ ọdún abájọ ẹ̀kú màtínì máa ngọ́rù kú máa dàbí nọ́ọ́lá máa ilẹ̀ nà lọ́kú gbọ́jọ́ àbẹ̀kí nà lọ́kú gbọ́jọ́ ó na lẹ́yìn ó lè ṣe ọdọ̀ olò anyátsodẹ̀ ya ọmọ ọjọ́ kété mẹ́mẹ́ náà yọ aló kínátsodẹ̀ lẹ́ ẹkọ abájọ mẹ́hìn àpàkẹ́dẹ̀ dọ̀kẹ́ gbẹ́tìyànlẹ́ ẹ̀ẹ́dọ̀kẹ́ gbẹ́tìyànlẹ́ kàtọ́ yẹ̀ lẹ́ òdìjì ɗan duka mai ke kwaka yi adini nga mɛ tse de yi ɔjɔ kí ma nà rédíò dùn wa kẹ́ńgọ́ bọ́ yà ná lé ká gẹ́n kí alò lẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. alaykum salaam tóun sẹ́kọ̀ọ́ náà ẹni tí yọjọ́ mùsùlùmí ka ẹ̀rọ̀bọ́bì ajá sí ìsìlámù.